adeleke kìlọ̀ fún oyetola ẹ tètè dá gbogbo dúkìá ìjọba tó wà lọ́wọ́ yín padà o ìgbìmọ̀ kan tí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun sẹ́nitọ́ adémọ́lá adeleke gbé kalẹ̀ láti tọpinpin dúkìá ìjọba tó wà ní sàkáání àwọn òṣèjọba tó kógbá wọlé ti sọ pé mọ́tò tí owó wọn dín díẹ̀ ní bílíọ̀nù mẹ́ta náírà ló ṣì wà ní sàkáání gómìnà àná adégbóyèga oyètọ́lá àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ nítorí ìdí èyí ni ìgbìmọ̀ ọ̀hún èyí tí dókítà bt salam jẹ́ alága rẹ̀ ṣe pàṣẹ pé kí oyetola ìyàwó rẹ̀ igbákejì wọn àwọn kọmíṣánná tí wọ́n bá a ṣiṣẹ́ àtàwọn olùdámọ̀ràn gbogbo dá àwọn dúkìá náà padà kíákíá nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún gómìnà adeleke malam rasheed ọláwálé fi síta ló ti ṣàlàyé pé ṣe làwọn èèyàn ọ̀hún kó àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà lọ láìsí òfin kankan tó fún wọn lágbára láti ṣerú ẹ̀ ọláwálé sọ síwájú pé nínú ìwádìí àwọn ìgbìmọ̀ náà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mọ́kànlá ló wà ní sàkání gómìnà oyetola nìkan nínú rẹ̀ ní lexus suv toyota prado suv àtàwọn ọkọ̀ ńláńlá míì wà ó ní ìyàwó oyetola náà kó àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì tó jẹ́ tìjọba lọ bẹ́ẹ̀ ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méje ló wà lọ́wọ́ igbákejì gómìnà àná benedict alabi bákan náà ni wọ́n láwọn dúkìá tó jẹ́ ti iléeṣẹ́ Ọ̀ṣun State Agricultural Development Program wà lọ́wọ́ sẹ́nẹ́tọ̀ orílowó tó ń ṣojú àwọn èèyàn ìwọ̀ oòrùn Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ ìgbìmọ̀ yìí wá pàṣẹ pé kí wọ́n dá gbogbo àwọn dúkìá ìjọba padà kíákíá kó tó di pé àwọn yóò lọ ọwọ́ òfin láti fi gbà á lọ́wọ́ wọn ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé aláwàdà kẹ́ríkẹ́rí ni àwọn ìgbìmọ̀ náà bẹ́ẹ̀ ni wọn kò sì fi òótọ́ ṣiṣẹ́ ìwádìí wọn dáadáa nínú àtẹ̀jáde kan tí alákòóso ìròyìn wọn kọ́lá ọlábísí fi síta ó ní àwọn ìgbìmọ̀ náà ti kọ ohun tí yóò jẹ́ àbájáde wọn kó tóó di pé gómìnà gbé wọn kalẹ̀ gan-an ọlábísí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo mọ́tò tí wọ́n ló wà lọ́wọ́ igbákejì oyetola ni igbákejì adeleke ti ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tó sì mú nira fún èèyàn láti gbà wọ́n gbọ́ ó ní nípasẹ̀ àgbékalẹ̀ òfin àti ọ̀rọ̀ àsọyé law and convention gómìnà àti igbákejì rẹ̀ láǹfààní sí àwọn ẹ̀tọ́ kan tí wọ́n bá ti ń kúrò nílé ìjọba gbogbo rẹ̀ ló sì wà nínú àkọọ́lẹ̀ oyetola àti alábí kò sì mú ju àwọn nǹkan wọ̀nyí lọ ní ti àwọn kọmíṣánná àtàwọn míì ọlábísí ṣàlàyé pé gómìnà àná ló fọwọ́ sí pé kí wọ́n máa gbé àwọn ọkọ̀ tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ lọ gẹ́gẹ́ bí ẹ̀bùn fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe fún ìpínlẹ̀ ọ̀ṣun níwọ̀n ìgbà tí wọn kò láǹfààní sí owó òfẹ̀yìntì tàbí owó àjẹmọ́nú kankan Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín